rọ gbogbo ọmọ orílẹ̀-èdè benin lọ́kùnrin àti lóbìnrin lórí ìgbésẹ̀ láti lè paná títàn gbòòrò àìsàn kòrònáfírìsì tó ń jàràyìn káàkiri orílẹ̀-èdè àgbáyé báyìí àwọn ìgbésẹ̀ àti ìlànà tí a gbọ́dọ̀ tẹ̀lé nìwọ̀nyí máa fọ ọwọ́ rẹ pẹ̀lú omi àti ọṣẹ nígbàkúùgbà kí o sì máa lo omi tó ní àlìkọ́ọ̀lù nínú láti máa fi fọ ọwọ́ máa fi ọwọ́ bo ẹnu àti imú rẹ nígbàkúùgbà tí o bá fẹ́ sín kí o sì rí pé ò ń lo aṣọ pélébé tí à ń pè ní mùṣúà èyí tó máa sọnù ní kété lẹ́yìn tó bá lò tán yẹra fún bíbọra ẹni lọ́wọ́ àti dídìrọ̀ mọ́ra ẹni rí i pé ò ń lo ìbomú tó ní èròjà ètò ìlera nínú fún ìdáàbòbò kí o sì máa pààrọ̀ rẹ̀ ní wákàtí mẹ́rin mẹ́rin tí o bá ti ń lò ó. dídáàbòbora ẹni òun náà ni ìdáàbòbò ẹlòmíì pẹ̀lú ní ìgbésẹ̀ láti gbógun ti kòrònáfírùsì tá à ń sọ nípa rẹ̀ yìí ojúṣe wa ni o kí a sì rí i pé à ń tẹ̀lé àwọn ìlànà èyí tí a mẹ́nubà yìí nípa gbígbógun ti àìsàn náà àti lílé gìnà kúrò láwùjọ wa bí ẹ bá kóye àìsàn ọ̀hún tàbí ẹ fura sí àmì rẹ̀ lórílẹ̀‐èdè Benin ẹ pe nọ́mbà yìí ní kankan ẹ̀sán àrùn ẹ̀ta ẹ̀fà ọ̀kan ọ̀kan òdo èje quatre-vingt-quinze onze zero sept ẹ sì lè pe àrùn ọ̀kan òdo èjì òdo òdo òdo òdo cinquante zero deux zero zero zero zero tàbí kí ẹ pè àrùn ọ̀kan òdo ẹ̀rin òdo òdo òdo òdo cinquante un zero quatre zero zero zero zero ẹ darí gbogbo ìfitónilétí àti àlàyé yín sójú òpó ìkànnì ayélujára www.gouv.bg bá coronavirus ìkéde yìí wáyé láti ọwọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Benin.